àsìkò ọdún yìí olùẹlẹ torí ẹran iléyà ọlọgbà owó napo gba kọmúlé láńtà olùwà tún gba kọmúlé láńtà tán olùwà tún lẹẹrẹ ẹran lọjà ẹran tuntun kún ẹran sálọ kí lára àṣìbá ìwọ lọhùn á olùwẹ wa ń wò hàn ibi ní ń paluwẹ yìí njọ léyà sáà gbọ́dọ̀ báyàn gbọ́ ìwọ lọ kí mo fẹ́ ṣe báyìí o gbonu fɔŋ lu yɛ ne kawo ke wa mɔ mi mo bi gere hɔn wa lulu wa lulu ni lɔ rɛ kpan la wọn rɛ dza kpan táwọn gbèsè bá wa dé ńkọ hɔn wọn ma wọlu yɛ lọ ni.